وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته من تسواج من ترى رياض الصالحين الذي أفاوى أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله توسع قجوره أواني كتاب عيادة المريض كتاب عيادة المريض باب تي أتي دورو ní ìjókòó tí ó kọjá òun náà ni báábú máa yíkọrọ̀wú fi sọlá sí ìjànàzà báábú máa yíkọrọ̀wú fi sọlá sí ìjànàzà ojúpọ̀nà kí ni a máa ké nígbàtí a kí mùsùkúlá eléyìí ṣe pàtàkì ìrun kíkí sí òkúla àṣàlágún wa wípé súnmíyẹ sọ̀rẹ́ ẹ̀jẹ́ ẹ̀kúta a pè ní ìrun ní torípò fara pẹ́ ìrun ṣùgbọ́n tó hàn jù ń bẹ̀ onáà ní àdúà àdúà ló pọ̀ jù níbẹ̀ ìrun ni kò ní òkú kò ní sùjú kò sí tashahud àti bẹ̀rẹ̀ ṣùgbọ́jọ ìrun níbi takbirat wa qira'atu al-fatiha ó parí ó jọ ọ̀rọ̀ níbi àníyàn takbirat wa mada wa qira'atu al-fatiha ibi tó ti jọ ìrun nìyẹn ṣùgbọ́n ó súnmọ́ àdúà ní àyè tó pọ̀ a fi ń lẹ̀ fún wa ní ìjókòó tí ó ṣáájú gbogbo ẹnikẹ́ni tó bá jáde láyé tó jẹ́ mùsùlùmí tí a sì kírun sí la oríire ńlá àtúbọ̀tán dáadáa òní fúnra onítọ̀ọ́ kò bùkátà kẹtún máa ṣàdúrà ọjọ́ keje ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ lápapọ̀ àdúrà kan tó jẹ́ àdúrà àpapọ̀ fókù òun náà ní sọ̀látù jánásà èyí tó yẹ ká mójútó àmójútó èyí tí wọn kò rán wa ó ńlá tẹ̀bàjì kódà àtúngbù ìyẹn jù sọ̀látù jẹ̀nẹ́za akàfún náà àhàdìsì kan sí al-Imam Nawawi alayhi rahmatullah tí wọ́n mú wá ní abẹ́ báàbù yìí nípa oore tí ń bẹ níbi káwọn èèyàn tó pọ̀ kan kí ní sọ́kùlá abẹ́kọ̀ àtìkà ṣùgbọ́n tí ó ṣe ilé ìmọ̀jú wípé àwọn èèyàn pọ́lẹ́ṣe ni wọ́n bẹ̀rẹ̀ kí ní sọ́kùlá àwọn èèyàn lè pọ̀ rẹ́ gẹ́gẹ́ tó bá ti di wípé ẹjá kí ní sọ́kùlá ẹ̀rẹ́ àwọn èèyàn tó mọ̀ tàbí sẹ́yìn babalágbájá ẹ̀yìn òkírun ní àbúrò ló jésù yìí àlọ́mọ tó kù yìí àbúrò tó jẹ́ àti wá gbọ́ báwọn tó kírun ah, friend làwọn jẹ́ ìbànújẹ́ tó tó bẹ̀rẹ̀ àwọn wà máa kírun sílá wọ́n sọ bẹ́ẹ̀ àwọn tí ó wà kírun lẹ́nu yẹn lá wọ́n wà lọ́wọ́ ju péré pẹ̀lọ ẹwà rí àwọn wọ́n lọ jókòó bẹ́ẹ̀ ni àdúrà tó ń bẹ níbi kíkírun sókùnlá kò tún sí àdúrà kàtà àlèṣe tó lè kú tó àdúrà náà àtijọ́jọ́ kẹta ní o àtijọ́ keje ní o àtijọ́ kẹjọ ní o àtògbójì ọjọ́ ní o ẹ wo tó bá ti di ọjọ́ kẹta gbogbo àwọn tí wọ́n ní bàbá làwọn jẹ́ ọ̀rẹ́ làwọn jẹ́ gbogbo wọn ni wọ́n jókòó wọ́n tún náwó gbogbo lọ́wọ́ ìlú òde ẹ̀kọ́sọ ni kó yá ẹ̀kọ́kọ́ wá dé gbogbo ẹ̀yìn jẹ́ ẹjọ́ rẹ̀ ẹ̀kọ́kọ́ tó báyìí ẹ̀yìn ẹbí báyìí wọ́n fọ́ wọn bí àfọ́ kí ni wọ́n ti ṣe a fi ẹ̀sẹ̀ ẹlẹ́ à ń pa làpàlàpà èyí tí wọ́n ní ká ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ sọ̀láàtù jánásà kápọ̀ tẹ̀kìfìrì mùsùlùmí kájá àwọn tí ó kírun yẹn kájẹ́ kí wọ́n pọ̀ rẹ̀ gẹ́gẹ́ nítorí pàdé sallallahu alaihi wasallam ní àdíjì yàwó Àìṣá èyí tí a kà báàbù tá a kà kí a tó ka báàbù máa yóò kọ́ fi sọ̀láàtù jánásà òun náà ni báàbù istihbab tẹ̀síìrì mùsọ̀lìnà alẹ́jẹ̀nàjà ọlá tó ń bẹ fún káwọn tí ó kúrù sókùlá ó pọ̀ tọ́bọ́ wá bí bí pípọ̀ àwọn tí ó kúrù sílá àwọn yóò mọ̀tà lẹ́yìn ṣùgbọ́n tó bá di ẹjọ́ kẹta àbíjọ́ keje àbógúnjọ́ àbọ́gbọ̀njọ́ àbógójì ọjọ́ ẹni tí ò sí nílé yóò tókòdé ẹdínbẹ́ ń lè mọ̀ yóò dé àwọn fẹ́ ṣàdúrà ní tó dájú ní wípé àdúrà bídí àlẹ́ àdúrà tó lẹ́sẹ̀ ńlẹ̀ tí a máa ṣe lápapọ̀ ẹgbọ́n mi o ní àpapọ̀ onáni sọláàtò lè jàdá rẹ̀ torí pé àdúrà ní okun bẹ́ẹ̀ olórí òjò oríwá tó lè máa ṣàdúrà ẹ̀mọ́sí wà gbọ́ individually lókù ṣùgbọ́n lẹ́yìn sọ́látù jẹ̀nẹ́za kò tún sí gbúdọ̀ sí àkójọ àdó àkọ́kọ́mọ́ àdó olórí òjòrí ni olókù gbogbo àtọ́ bá jẹ́ rántí ẹ lókù ọlọ́mọ tó láwọ̀ fún ọlọ́pàá àforíjì ọlọ́mọ akẹ́ àbọ̀ lọ kí àwọn tí èèyàn jáde láyé fún ó ṣe táwọn bí àfún ó tó dábàá fún ẹ̀dọ́gbò ṣùgbọ́n ìṣìmá ìkórajọ kan wá sí láwọn èèyàn lọ́wọ́ kan pín kùránì sí wẹ́lẹ́wẹ́lẹ́ àjídàlẹ́yìn gbogbo ilé àtẹ̀dálẹ̀ aṣàlàyé fún wa níjókò tí ó sáájú àníbọ́yá tó tó pàwọn èèyàn tí ẹ̀mọ̀ tó kún tó àdúrà nàbí sọ̀tọ̀ àdúrà wo lẹ́nu lẹ́nu tí ó lẹ́nu jẹ́ nǹkan tí ó tó àdúrà sánàbí máa ń ṣe àtàkùbírà tó kú la kìrá ọ̀tún fàtà tàkùbírà tó fàníyà àsọ̀látù alẹ́nubí sọ̀tọ̀ tàkùbírà tó fàníyà wà rọ́bíà nítorí àdúrà àdúrà rẹ̀ gẹ̀gẹ̀ kódà níbi tẹ́lẹ̀ kẹrin yẹn wọ́n ní wọ́n fẹ́ ká ṣàdúrà tó pọ̀ níbẹ̀ tààlà ń ṣàdúrà náà fún òkú náà ìdí tó jẹ́ pé alkhairu kun alkhairu ti ti bá gbogbo orí pátá ó bẹ níbi ká bá nàbẹ̀ ṣe ń gbẹ̀wà bẹ́ẹ̀ tún lókù láti ìmáàmù tí ó kí ní sókù lásán ẹ̀wà bílé àdúrà wo ló ṣe lókù ìdájí yóò tuntun wọ́n ní ìmáàmù kan bẹ ní máa ń jà sí ni òun lòun ṣàfihàn sókù lásán òun lòun fi sókù lásán bẹ́ẹ̀ yẹn bá fi yóò tún kí ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ ẹjọ́ kan ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ bọ́lá ń kí ní sókù lásán ní ẹ̀bá kí bá èyí kò sí àlá méjì èyí ò fi lẹ̀ ní àbá fi lè ná àdá ìyá méje èyí ò fi lẹ̀ èyí wà ní iná iná lílá wà iná ilé ìrọ́jú náà èyí ó ṣe mọ́kànlá nígbà máa ń parọ̀ lẹ́gbẹ̀ta ah! láti ọdún tẹ̀sí tí ó tó kù láàrín ìdánwò rẹ̀ òṣèré ṣe ni ẹgbẹ́ ìdánwò ẹ̀ka rẹ̀ gbọ̀rọ̀ àwọn tọ́lá wọn torí pé bíbí àrọrùn fún wọn ju sùnnà lọ ṣùgbọ́n kútùbà dàlẹ́ ìlú oúnjẹ lórí bìbí tọ́bá kàdáàrin kútùbà tààrin oúnjẹ lórí kútùbà dàlẹ́ ìjọ parí oúnjẹ lórí ṣùgbọ́n ètò jẹ́ sùnnà gẹ́gẹ́ níbi kíkìrì tó kùrà lẹ́yìn àrífún wọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ wọ́n mọ́ tán bá rí pàwọn bẹ láàrin àwọn èèyàn bú wọ́n mọ́ ń ṣe wọ̀n síyà báwọn bá kú ẹni bá ẹni kó kiri sí mẹ́lá kìí ṣe pé ẹ̀ka lọ́gbẹ́ nìkan ara o ẹni tẹ́lẹ̀ ọba á sí lé nǹkan bí ọba sí lé ẹ̀mí báyìí bẹ́ẹ̀ náà ò sí lé ẹ̀pẹ̀ ní báyìí torí pé àdúrà táà máa ń ṣe

tẹ̀tún ń gbé àwọn owó fọ́ bọ́jú owó fọ́ méjìká gbogbo àwọn yẹn bóun sábà láti délẹ̀ àkàǹkọ́ tí wọ́n ti lọ lé e. ẹ̀kọ́ ni wọ́n fi jẹ́ ni àbíṣẹ́ mọ́tò bá rìn gbogbo eléyìí ti ṣẹ̀sùn máa ìwájẹ ẹlòmí àwọn ọmọ òwe ah, ṣé gbọ́nṣe kírù tó kù sí bàbá rẹ̀ lábáhùn tó sọ́nù ọparí ah ọlọ́sàmẹ́ ṣe mọ̀ wípé àìmọ̀kan ló lágbára tẹwà ní ìdílé wá kù ẹ̀yìn bó tẹ̀ sí dókítà kan gbogbo àwọn aláàfà kan gbogbo àwọn aláàfà àbá mi rẹ̀ pé ó ti bẹnu kan àbọ̀sẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn àwọn ẹ̀yìn náà ni wọ́n á péjọ àdúà àdúà ṣíṣe ó bùkátà ìkláàsì

ibẹ̀ ni bíbà àdúrà àwọn tó fẹ́ máa ti kílò tó fẹ́ máa rẹ̀ wọ́n jẹ́ ẹwà rí tí ó dungun àá irú ẹ̀sìn wo ló gbà pé ká má ṣàdúrà ah, fún wa níwọ̀ ọmọ bẹ́ẹ̀ wọ́n wá dojú ọ̀rọ̀ yẹn rú ẹbí àfáà ilé ìpè kí náà ń pè ní sọ̀lá tó ń àbúrà sáàmẹ́jì rẹ̀kọ́mẹ́ndì lẹ́fẹ́ sọ ní lẹ́fẹ́ gbọ́lá fún ni àbúdà lẹ́yìnù àbúdì dáhùdẹ́ yìí lẹ́yìn ní ṣe tí ò lẹ́yìn ìdí ìdòwò jẹ́ pé ẹ jẹ́ kí ìkíní òye wà dáadáa wọn tẹ̀lébọ́n lè nínú ọmọ rẹ̀ pé ah ṣé ìgbà tí wọ́n á kí o láti gbé lọ ọjà sí oṣù parí náà ah yóò lè jẹun kò sí ilé ẹ̀ka kan bẹ́ẹ̀ kò sí ilé ẹ̀ka kan àtijọ́ kẹta àwọn afáàkà wọn afáàjọ ẹni kọ́dà kan láwọn gbowó dídá ayé bílíà alìsìmá inda ahàlì mẹ́yìí nínú ilé àhà ọ̀rọ̀ àwọn sọ́làfù alìsìmá wà sónú ìtọ̀ ààrùn ẹ̀dánú oúnjẹ akójọ sílé ẹni tó kúkú fún lẹ́gbàtẹ́ ti sùkú tán nínú nìyàhà nínú nìyàhà tánẹ́bí kọ́ nígbàtẹ́ ìsùnkú náà ló fi jẹ́ pé ẹ̀ẹ́dárí lọ gbàgá kò ní gbàgá ìmọ̀ gbàgá ní káwọn èèyàn máa pẹ́ kó kálukú lọ́rọ̀ bá náà tó bá yìí ní kó kálukú máa lọ́lẹ̀ ni sọ̀lá ìyẹn ni èèyàn gbọ́dọ̀ fi ṣeré kódà nínú súnnà èèyàn a máa lọ lára káwọn èèyàn ó fi pọ̀ kó lè jẹ́ báwọn tí ó kírun sí òkú la mú pọ̀ ẹ̀gẹ̀dẹ̀ aṣàdé òfin wa wípé tí a bá ń ka tírà a gbọ́dọ̀ tún máa kíyèsí àwọn àlàyé tó rọ̀ mọ́ èyíkéyìí nínú mas'ala tí a bá ń pẹ̀lú bọ̀ nínú tíra alìmáàmù annáwàwí alayhi rahmatullah mazhabu wọn alìmọ́zàbù aṣàfihì òun ni wọ́n wọ́n nínú aṣàfihì yà bọ́wá ti wulẹ̀ kó rí àmọ́ gbóòórùn ṣàfihì yà náà nínú ọ̀rọ̀ wọn mo wá ní àwọn masáìlì kan bẹ tàbá sọ̀rọ̀ nípa sọ̀látù janaza tí ọ̀rọ̀ àwọn onímímọ̀ tó pín lérí àwọn kan pàápàá jùlọ àwọn alàìmọ̀tú al'arba'a wa ghayruhum mimma yu'taddu bi aqwalihim àtàwọn míì nínú àwọn tí ọ̀rọ̀ wọn nítumọ̀ nínú àwọn olùmẹ̀sì àkọ́kọ́ takbiran Allah akbar eléyìí tí a máa ń ṣe nígbàtí adáfẹ́ kí o sí òkúla mélòó ni láàyè ẹlẹ́ẹ̀kejì kíké suratul fatiha tá a máa ń ké sókè ní àbá ń ké sí jẹ́jẹ́ tó bá ipá a máa ń ké sí jẹ́jẹ́ ni bóòlù àwọn sàbẹ̀ ṣe mọ̀ pé àmẹ́bí máa ké bóòlù àwọn sàbẹ̀ ṣe mọ̀ ẹlẹ́ẹ̀kẹta sísálámà sísálámà méjìlá àṣà ni abẹ́yọkàn sáàsà òkè ní àbá sàmìlẹ́yẹ. ọ̀rọ̀ àwọn àbá pín lórí àwọn kan tá a sọ yìí wọ́n sì ṣàlàyé láàrin ara wọn. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdí tí al-Imam an-Nawawi rahmatullah tí wọ́n kó wá nípa takbirat Allahu akbar gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdísì yẹn forí sọ mélòó mẹ́rin tẹ̀kìbìrọ́ọ̀tì mẹ́rin yìí òun náà ni ó gbajúmọ̀ lọ́dọ̀ ọkọ̀ àwọn àfà ìyẹn náà sì ní ìdí àmẹ́sọ́lọ́ àrùsọ́lá tánàbí tó ní májú sọlọ́lọ́rù aléyìnwó àríwòsàn kùnà lọ́dún tó ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó tún bẹ lórí wípé ó mọ̀ lè jẹ́ márùn nígbà tí ó lè jẹ́ mẹ́fà kódà àwọn kan sọ pé ó lè jẹ́ méje gbogbo wọn kírun lẹ́yìn imam tó ń kírun tó kù la tó bá fi jẹ̀ sí márùn sóòdì ìjàgbó rúbà yìí ìdá gbọ́ lórí àìsàn rẹ̀ òun náà ní lò الثابت عن النبي صلى الله عليه وسلم èyí tó fẹsẹ̀ ẹni lábọ̀dọ̀ àdébùsọ̀lá àṣẹlá ní púpọ̀ jù òun náà ní mẹ́rin márùn náà rinlẹ̀ látọ̀dọ̀ àdébùsọ̀lá márùn ó ṣe kí ni ó rinlẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan ànábì náà ṣe ó ṣe máa ṣùgbọ́n méje ọ̀rọ̀ ẹnu kún méje wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ náà wọ́n yígbà tán lọ pé èèyàn lè fi méjì náà tí ẹ̀bá wá kírun lẹ́yìn imam sọ̀látù jẹ́ náà èèyàn ti gbọ́ yé pé ìpìlẹ̀ ní mẹ́rin abẹ́kọ̀ tí máa mú yẹ tó sí máa wọn ni tí èèyàn tẹ̀lé níbi máa mú yẹn ni àbẹ́yàn sọ pé ìwọ́lọ́mọ̀ wà lájẹ́ là yóò tẹ̀lé ọ̀rọ̀ eléyìí ni lọ́pẹ́wọ́n lọ́dọ̀ àwọn afá pẹ̀lú ìtàbí ẹ̀kọ́ ọ́tẹ̀ ní ti márùn-ún náà mẹ́rin ìwọ́dó lórí ṣùgbọ́n máa ń fi kírun òun dúró lórí pé èèyàn lè tẹ̀pẹ̀ rán kan máa wọ́n ní kò sí láìsí rẹ̀ ṣùgbọ́n yìí òun wọ́pọ̀ àmọ́ aṣọ́kí ní òfin mi alayhi rahmatullah wọ́n ní ó dáa kéèyàn máa fi búra náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí mẹ́rin sàá kò tó sí máa torúgbé ìwà pààrẹ̀ ẹ̀ tó bá fẹ́ mọ máa pín àlàyé lórí eléyìí kó lọ ka tó ra fún ọ̀rọ̀ ṣẹ́fún ẹ̀fún alàgbáyé tí wọ́n ti lórí ahkamul janayi ahkamul janayi ìṣẹ́kọ̀ alàgbáyé kéèyàn kan àwọn àlàyé wọ́n lórí ilé kókó ẹlẹ́ẹ̀kejì olùgbésí ni súnà àwọn táà máa ń ké lábábẹ́ tí ń sókòlá táà máa ké sókè àbá ń ké sí jẹ́jẹ́ tẹ́gbà níbi bá ké jẹ́jẹ́ ni bó láwọn tàbí ti máa sókè al-aslu fi ìpìlẹ̀ ní pé a máa kẹjẹ jẹ́ ṣùgbọ́n sallallahu alaihi wasallam ìgbà mí àwọn ìlànà nǹkan nǹkan tá nǹkan jẹ́jẹ́ yóò kà sókè ká lè mọ ìtòkà ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ jẹ́jẹ́ ìyẹn ní súnmọ́ ibi tẹ̀lé tí ìjókòó láti lọ́wọ́ bọ́ alhamdulillahi rabbil alamin ọ̀ọ̀ta lẹ́tọ̀ọ́ kẹ́lẹ́ súnmọ́ ókè jẹ́jẹ́ ṣùgbọ́n bàbí wa máa ń bẹ lómi kan lọ́mọ pé alhamdulilayi rabbil alamin rahman rahim máa ń kí ọbẹ̀ tí mo yà tọ́lọ́ wáyé bá má dàjà máa wò ṣùgbọ́n kò gbọdọ̀ máa jẹ́ gbogbo gbà ẹlẹ́ẹ̀kẹta olùsísálámà ilẹ̀ ọ̀làmà kọ̀ọ̀lá àwọn onímọ̀ ọ̀rọ̀ méjì ni ó wáyé lérí ẹ̀ àwọn kan sọ wípé bàbá kúrò sókòlá bàbá fẹ́ kúrò fẹ́ àfàlámà àfàsọ́tún àfàsọ́sí wọ́n ní tẹ̀sílì màtá àwọn kan ní rárá ní tẹ̀sílì màtún wà àìyá ẹ̀yọ̀ kan lásán àwọn tí wọ́n ní àṣà àwọn tó ń bẹ lórí madhab al-imam abu hanifa àwọn ní sálámà méjì láàtọ̀ bákan náà àwọn ṣàfihíyà àwọn sọ pé sálámà méjì náà ni ẹ̀rì pé mo ní al-imam an-nawawi ṣàfihì gbogbo àdíjì tí mọ́mù náà kó wá bí àdíjì ti sàmìlì lóòrùn jẹ́ wọlé wá ń ẹ̀ ṣàfíyà ni wọ́n ní mọ́sàbọ̀ gbogbo àdéhùn sáà ti kọ́ wá ń bẹ̀ kò ní sálámà méjì àfọ ibn Hazm ní ibi táwọn náà lọ nìyẹn nígbà tá a ti pè ní sọlá tó jẹ náà náà ní báńkì òun náà ìrún náà àtàlámà méjì kò sí tó ní kámẹ́sà méjì àwọn olóòlò síbẹ̀ Hanafiya àti àwọn Shafi'i ṣùgbọ́n Malikiya àti àwọn hanabila àwọn sọ wípé sálámà ẹ̀yọ̀kan taslimatun wahida ẹ̀yọ̀kan tí àwọn ṣàfihàn fil qadim tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn náà tó lórí pé sálámà kan ṣùgbọ́n lẹ́tà na pàràpọ̀ pé méjì sheikh bumbaz rahimahullah rahmatan wasa àwọn náà sọ pé sálámà àṣẹ́kì ibn Uthaymeen ní àwọn náà dúró lórí pé salama kanáà ẹ̀sùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà Hijaz mọ́nú ilá mọ́gàbùn mọ́gàbùn ẹ́n hànàbìlá so àbáṣẹ́gùn bá ní àyẹ́yọkan àbáṣẹ́gùn tó ní àyẹ́yọkan so almuhim ṣe èèyàn bá wá ń kírun lẹ́yìn máàmù tóun dúró lórí pé méjì lòun ó sà ọba sà lọ́wọ́ àjẹ́ pé ẹlẹ́yọ kan náà ní ọba kékeré o ọba sà ẹyọ kan yẹn ẹwà àwọn òwe tí ló dé tí wọ́n á fi ń fà balẹ̀ gbogbo wọn ni wọ́n ní tí wọ́n dúró lé lórí nígbà tí ó àti ń bẹ lọ́wọ́ mi alìjáàmì ó sọ̀hí lè àfáàrí sọ̀hábà jùzù ẹlẹ́ẹ̀kẹta àwọn àlàyé kan bẹ́ẹ̀ ní tó yẹ pé ta bá ti ń sọ pé ànẹ́bì sọ báyìí tọ́rọ̀ yẹ bá ti fẹ́ mọ orúwa tí ò bá fẹ́ yíwa dáadáa ẹjí ká lọ ohun ìṣesí àwọn tàbí ìdí náà tẹ́jẹ́ pé tíráì gbogbo ìṣesí àwọn tàbí lórí orígun kọ̀ọ̀kan ní orígun ẹ̀sẹ̀ onífà ìkó gbogbo ẹ̀jọ́ àwọn ìtọ́wà lálàáfíà ẹwù Islam sọlẹ́ ìtọ́nù ọ̀gbẹ́ta bá ti ń fa mọ́sálà kan tí ń dojú ẹ̀ tó dá bóòdà àwọn sàábé ṣe gbọ́ yé torí pàwọn ọ̀rá nẹ́bí sàásánlá lápòjú ẹni sí anẹ́bìlẹ̀ ìṣẹ̀lẹ̀ sí kan láì kan kó ṣẹlẹ̀ sí kan láì ní kó yàtọ̀ síra wọn ṣe mọ̀ pé táwọn bá kà àwọn obìnrin gbùgbé méjèèjì náà lọ́wọ́ lẹ̀ àwọn sàábé náà wẹ́ hmm, èyí bá nẹ́bí ṣe lákọ̀ọ́kọ́ ọjọ́ yẹn rí sí tó fi ṣe so ọ̀dọ̀ àwọn sàábé ládàá ọ̀rọ̀ yẹn padà sí so ìdí ìtọ́bí jẹ́ wípé a ka àwọn nǹkan kọ̀ọ̀kan èyí tó ní ṣe pẹ̀lú àwọn mọ̀sáìlì tí a sọ yìí a tún sọ àwọn nǹkan míì náà èyí tó ní ṣe pẹ̀lú sọ̀látù jànàzà àkọ́kọ́ ẹni tí ó bẹ́ kírun sókùlà ó gbọ́dọ̀ wà ní àlùwàlà sẹ́mọ̀ tó gbọ́ ẹ̀bá díwọ́lù kọlù ń bà mí àwọn èèyàn ìsàlùwàlà sọ́wọ́làlà àdìsí ìsàlùwàlà oyèrè yásí oyèrè yásí annáfi'in anna abdullahi bin umara láti ọ̀dọ̀ náàfi tó jọ máa kí o àfáwa abdullahi bin umara kánà yakúl àfáwa abdullahi bin umar sàbẹ́lò oni láàyè sọ́lé rọ́jùlù alàlìjànàdàtí ìlà wọn wọ̀tọ̀ọ̀lẹ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá wọn kírun sókù láà àfikó wà ní kíni ò ní ma tọ́ì kó mọ́ kúrò níbi ẹ̀gbin àfara yìí àti ẹ̀gbin àtàràwá obìnrin tó ń ṣe háìdì lọ́wọ́ tí ó bá kírun jàmọ́gbà ọkùnrin náà tí ó bá lálùwàlá kò ní kí ẹlòmí wa ń bẹ onídánábàlá ọbẹ̀ tí mo sókùlá kò ní kí ìwẹ̀ kí ni ó sì tó bá sì ní kó ń sáré lọ lé kó ń lọ sáré lọ wẹ̀ náà wọ́n ti fi nǹkan kí ni kó sí ẹ́ yóò rùn mọ́ yóò ṣe kí ni o ta ló sọ bẹ́ẹ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ o náà ní àpá wà bí lẹ́mìnà àbá ẹwọ̀n sọ àlà so ló fi lè màwé ìdílé pọ́pọ̀lọ rẹ̀ ló fi sọ àbá àbúlẹ́mìnà àbá قال إذا خفت أن تفوتك الجنازة وأنت على غير أمور فتيمم وصل أفوى abdullahi bin abbas àwọn ni wọ́n sọ asaru ní bẹ nínú musannaf bin abi shayba asaru sahih afọ abdullahi bin abbas wọ́n ní idha khifta tó bá ń páyà a ń tàfú takal jinazatu pé kí ìrun kíkírun tó kù láì kọ́mọ̀ bọ̀mọ́ lọ́wọ́ wà ń ta ala ghairi wudu'in kò sì sálùwàlá fàtàyàmà lọ sí tàyàmà wọ̀sọ́lù kò lè lọ́wọ́ kí tó fi ní jẹ́ pé ẹgbẹ́gbẹ́dá èyí tó sọ ta ló sọ nígbọ̀bà lọ pàbí lẹ́bí náà bá sì ló sọ ó kà lùkọ́ dákẹ́lẹ̀ tó bí ọ̀rọ̀ náà a ní ọkùnrin tí ó ní jẹ́nàbàlá tí ò sí ìwẹ̀ obìnrin tó ní haid lára náà ń kọ́ tó náà lọ sí tàyàmà obìnrin náà kò ní tàyámù tó kó tàyámù kò gbé ẹ̀jẹ̀ tí ò sí ìdá sọ́wọ́lọ́lá tó mọ́jọ́ dà mọ́ lójú ọkùnrin tó ní jánẹ́bà la jánẹ́bà ìkẹ́kẹ́ tó kàn jí lọ́wọ́ ní kó wẹ̀ tó bá ti wẹ̀ ó ti wà mímọ́ abẹ́kọ̀ bóbìnrin bá ní so mọ́ sí kìíyà ẹlòmí gbogbo kan ní mọ́ sí náà nínú àwọn àǹfààní tí ó ń bẹ nínú kéyìn onímọ̀ nípa ìṣesí àwọn sàhábà ní ma sàyẹ̀kún àgbọ́yé èèyàn lórí ọ̀rọ̀ dáadáa bí sọ èyí ó tún lè gbọ́ yí dáadáa torí bá yẹn wọ́n wà ń ń gbà náà kò sí èmi ń kò sí bàbá àti èmi ń kò sáfà àwọn lẹ́ẹ̀dùn ní pé á ah, ó tóbi lẹ́nu ọkà bú wọn tó tóbi ní ọlọ́mọdé yóò sì wé ọlọ́mọdé àfẹnu kọ́ gbogbo àwọn tí ó yé náà ọlọ́kọ̀ الجنازة عن عبد خير عن عبد خير عن علي رضي الله عنه أنه كان يكبر على أهل بدر ستة أنا فهو علي رضي الله عنه ومن كان يكبر على أهل بدر ستة أولو جابوا بدر tí a fọ́wọ́ alì bá gbogbo wọn kú tó bá ní kọ́ wá kí o وعلى أصحاب محمد صلى الله عليه وسلم خمسة تقص عبد الله نتوكو أفعل يوسف تقديرات ملو معنا وعلى سائر الناس أربعة وبعد الجنرة ما يعني أول جنرة يعني ليس عبد يعني يوسف أفعل أم بنين السنن الكبرى للبيهقي so ẹ́rì fáwọn tó ń sọ wípé márùn mẹ́fà náà àwọn náà rí nǹkan sí kìlọ̀ wọ́n rí nǹkan tọ́ka sí wà á ní ṣàbí أن عليا صلى على سهل بن حنيف فكبر عليه ستة wọ́n ní àfáwà alì àfáwà ṣàbí wọ́n ní àfáwà alì ó kírùn sí sáàlù ọmọ àṣùlẹ̀ ó sí láà ó dẹ̀ ṣe Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta torí pé bẹ̀dẹ̀rìs òní sahal bin hanif àwọn tó jagun bá bẹ̀rẹ̀ náà ó ti tẹ̀kùbẹ̀rẹ̀ ọ̀sì ní ẹ̀mẹ́fà وعن القمة بن قيس أفوى القمة بن قيس أنه قدم من الشام أدلت من الشام فقال لعبد الله ó sọ fún abdullahi inni ra'aytu mu'adh ibn jabal nílẹ̀ sáàmù tí mo lọ mo rí mu'adh ọmọ jabal àti ashabu ubi sham òun àtàwọn ọmọ akéwò rẹ̀ ní sham yukabbiruna ala al-jana'iz khamsa mo rí wọn pé tó bá fẹ́ ti tẹ̀kù tó bá ń kí ìsókùlá aláàkọ́ aláàkọ́ tí wọ́n máa ń ṣe márùn-ún rẹ̀ atàrí ilẹ̀ ní musannaf ibn abi shayba ọ̀bẹ̀bẹ̀rẹ̀ بكنا عن عبد خير قال قبض علي وهو يكبر أربعة أفا عبد خير أن إنتو دون لجو أن يبقى أفا وعلي títí tó fi dáyẹ̀ láyé gbogbo ìrìn tó bá kú sókù lá Allah akbar mẹ́rin ló máa ṣe fẹ́ pa fi kàálẹ̀ pé ó ṣe mẹ́fà fáwọn kan ó ṣe márùn bá wọn kan oṣù mẹ́rin ẹni yìí sọ pé tó fi jáde láyé mẹ́rin ló mọ̀ ń ṣe tí ẹ bá wá wo Abdu Khairi yìí náà òun náà ló gba ọ̀rọ̀ àfáwà Ali wà ń bì Khairi tó sọ gbáfà wà Ali máa ń ka mẹ́fà aláàbárú mẹ́fà sáwọn tó jagun bá dẹ̀ àwọn tó jẹ́ sàbẹ̀ tí wọ́n jagun bá dẹ̀ márùn àwọn mùsùlùmí tó kù lè tì mẹ́rin àfáwà Abdu Khairi náà lẹ́tọ́ àgbẹ̀ kúbi da àlíyún فهو يكبر أربعا كيف الجمع بولا كان الجمع لا يعرف من اليوم أما فوجكم يقول قبض علي وهو يكبر على سائر المسلمين أربعا gbogbo àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni yọba ṣe ìdí nìyẹn tó jẹ́ pé àwọn àfà ni wọ́n fi lọ síbi èyí tó pọ́mọ̀ jù oníkíni o òní mẹ́rin sáwọn ọ̀tán jagun bá kù láyé nàám àwọn sàdékù sàdékù àfà mẹ́rin náà ni ó ní kí ni ó ní ìpìlẹ̀ ṣùgbọ́rọ̀ yìí sọ̀rọ̀ yìí tó láti lè fi conclude wípé mẹ́rin náà ni ìpìlẹ̀ wọ́n ní kò sí ìtù torí pé an sa'id ibn al-musayyib yuhaddith an umar radiyallahu anhu qala afáwa sa'id ibn al-musayyib wọ́n ń sọ nípa afáwa umar fọlọ́nkọba yọrù sí wọn wọ́n ni kullu dhalika qad arba'an wa khamsan fajtama'na ala arba'in fi takbir kalanjẹrẹ gbogbo ẹ̀ náà mẹ́rin ń márùn-ún bẹ ṣùgbọ́n ibi tẹ́nu pọ̀ sí jù oníkíni ò ní mẹ́rin so ló jẹ́ pé ibi táwọn jùmúhùrù tí wọ́n lọ sí jù ò náà ní wípé tẹ̀pìrátù tá a máa ṣe mẹ́rin ò ní a máa ṣe tòjú ọba ìyẹn nìpìnlẹ̀ àìfà àwọ̀ àmà lábárẹ̀ tó ṣe márùn-ún kàmọ́tàkù ṣùgbọ́n wọn náà mọ́wàá jẹ́ pé always márùn-ún sáà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò lè ṣe ṣùgbọ́n èyí tó gbúdọ̀ pọ̀pọ̀ jù ò ní mẹ́rin. قراءة الفاتحة في صلاة الجنازة عن طلحة بن عبد الله بن عوف قال صليت خلف ابن عباس رضي الله عنهما على جنازة أفاوى طلحة أم عبد الله أم عوف أن مكرم لن يبلغ عباس قال هو يونس بابا mo kírun janaza fàkọ́rọ̀ á bí fàájì àtìlìkìtà ó wá ké fàájì à òkè sókè qala li ya'lamu annaha sunnah pé káwọn èèyàn ó lè mọ̀ wípé nínú súnnà pé tí súnnà ní ìbá ṣe kókè òní àti pé káké fàájì à èyí tó gbà lérò ká lè mọ̀ wípé káké fàájì à nínú súnnà ìkírun sókè láàrín ṣe pé ká máa ké sókè yìí ṣùgbọ́n a rí nínú ẹ̀rí pọ́ padà sọ pé lè yá àlàmú káwọn èèyàn lè mà a tún rí nínú ẹgbàwá pé an abi umama annahu qala as-sunnatu fi as-salati 'ala al-janaza in tó jẹ́ súnà súnà tá ń sọ ń bẹ̀ yẹn kìí ṣe súnà mustahabu tó bí súnà mọ́ al'aslu èyí tó jẹ́ orígun ìpìlẹ̀ fi salati ala al-janaza an yaqra'a fi takbirati al-ula òní aláàkọ́ alákọ̀ọ́kọ́ ìjọmọ̀ ń kàn bẹ́ bí ummil Qur'an fàájì àlẹ́ mùkàfàtàtàn èyàn kà sínú mùká fàtàtà èyàn kà jẹ́ẹ̀jẹ́ tó mọ̀ yóò kápẹ́rù sàlẹ́àtà èyàn tó wá sí aláàgbà mẹ́ta lẹ́yìn àkọ́kọ́ ìlú ìjẹ́mẹ́rin wà tẹ̀sílìm ìndẹ̀l àkírọ̀ èyàn sàlámà níbi aláwàgbà ìkẹyìn nípa sísálámà annáàfin láti ọ̀dọ̀ àfọwà náàfi àni abdullahi bin umar àfọwà abdullahi ọmọ umar ìdá sọ́lá alal janaari tó bá ti kírù sókùlá yuselif yóò sàlámà hátà yusmi'a mẹ́yẹ̀lú ẹni tó kágùsì yóò gbọ́ sí sàlámà yìí tààrẹ tó النافي لا تدعو النافي عن ابن عمر أنه كان إذا صلى على الجنازة ونبقى تبكر في أقلاء رفع يديه فكبر يبقى وصف يسأل الله أكبر فإذا فرغ بتبكر يده سلم على يمينه واحدة سلم على يمينه واحدة يو سلام سي ọwọ́ ọ̀tún rẹ̀ sálámà ẹ̀ẹ̀kan anibna abbasin látọ̀dọ̀ afọ́wà abdullahi ibn abbas annahu kana yusallimu fil janazati taslimatan khafiyya afọ́wà abdullahi ibn abbas táwọn bá kírun sókùlá wọ́n sálámà ẹ̀ẹ̀kan wọ́n sì sàyẹ̀yẹ an abi

àjàkálẹ̀ àrùn ló pa wọn bí covid kankan wọn ló pa wọn gbà náà rìjáàlì wà nìsáàín ọkùnrin bẹ́ẹ̀nu obìnrin bẹ́ẹ̀nu wọn fàkàbàrà arba àtẹ̀kìdìrán aláàbárú mẹ́ta làbùlẹ́bùn abbas wáfílà ló ṣe aláàbárú mẹ́rin wàtàlámà tẹ̀sílì mẹ́ta ó rẹ̀ sálámà ẹ̀kan وعن أبي أمامة بن سهل بن حنيف قال لا تعدى أبو أمامة ومن سعد ومن حنيف أن إذا صلى الإمام على الجنازة tí ìmọ̀mù bá ti kí ń sókùlá sálàmà sí náfìsì yóò sálàmà sínú án yẹ̀mẹ̀ni sígbẹ̀ ọ̀sán nǹkan. ìdá kí ni ìpìlẹ̀ tá a mú jáde ńbẹ̀ ìpìlẹ̀ náà ni wípé Allahu akbar mẹ́rin oníkẹ́lẹ́ oníkẹ́lẹ́ o lè jẹ́ bá mú ní ẹ̀kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ìpìlẹ̀ ní ta bá ń kéwú fájá yẹn ká nụ sínú ìyẹn awa àwa lè rí ìmáhùn nígbà ní kọ́kàn nítorí ẹ̀dà gbòòrò jésòrò ẹlẹ́ẹ̀kẹta òun náà ní sísálámà ìpìlẹ̀ níbi sálámà sókùnlá sálámà kan òun ní ìpìlẹ̀ á sálámà ẹyọ kan á sì rárá sa ṣùgbọ́n kò sílẹ̀ àdúgbò yẹn lè ta kẹ́ni tó wà lẹ́yìn ìyọ̀ gbọ́ ṣùgbọ́n ìpìlẹ̀ ń bẹ̀ ni pé السلام عليكم ورحمة الله السلام لا لا لا هذا ليس ولد السلام عليكم ìyẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ àìwá àbàmọ́ àwọn alẹ́rí mọ́ ní kọta méjì kò má dìjà sóbíé kò má dìjà àwọn aláwọn kan tí wọ́n lè tọ́ka sí ṣùgbọ́n ètò jẹ́ ìpìlẹ̀ òníká tó ní má sóbíé abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàfún wa ní àgbọ̀yé rẹ̀ tíra yìí ó dáa pọ̀ fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ al-Jami'u as-Sahih li athari as-Sahaba ìṣẹ́yọ kan báyìí o ìṣẹ́yọ kan o sóríyé kí ọlọ́run kí gbogbo àṣírí kí kó wá gbìyànjú láti ní o ní kà máa fi ọpọlọ gbígbẹ́ òní máa fi dá gbomi gbígbẹ fún torí pé ọpọlọ ní ìgbẹ tó ṣe kí ni o tó jẹ́ ọpọlọ tó jí pépé tó sì bá ná sùn nùsùsù rẹ̀ ṣùgbọ́n ọpọlọ gbígbẹ hán ó kàn máa fi dọ̀rọ̀ rẹ̀ ẹjá máa ní àrẹ̀rẹ̀ tìmáàtì lérò àwọn sálà kò ní jẹ́ kálà máa rí ẹ̀sìn wọn bí turumọ́ àlọ́wọ́ torí pé àwọn wọ̀nyí wọ́n wà ń bẹ̀ nígbà tó wà yìí tó sọ̀kalẹ̀ wọ́n rí ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ sí sí ànábì wọ́n mọ̀ sí tó fi sí àwọn Allah ta'ala àwọn àlàyé tá a fẹ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sáàrì tó jáde níbi sọ̀látù jama'i ilé ìpí àṣọ ìlórí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh na jazakumullahu khairan al-ikhtilaf bayna al-ulama rahma lana ka ikhtilaf al-madhahib ikhtilaf al-ulama rahma àwọn ẹmọ ń sọ gbọ́lọ̀ yẹn bí ẹni bá nàbí ló sọ pé yapa àwọn olùmọ̀ ìkẹ́ ló jẹ́ ìlànà kí wá ní ìṣìmọ́ wọn yóò jẹ́ ìtìfáàfù wọn tí ìtìláàfù wọn bá jẹ́ rahma ìtìfáàfù wọn wọ́n kọ́ ìyàpọ̀ ẹnu wọn tó bá jẹ́ ìkẹ́ tó bá fẹnu kò ń kọ́ kí ló wọ́n jẹ́ ìyànìyàn jẹ́ lò ọ̀rọ̀ yìí ànábìkọ́ ló sọ tó ti ànábìkọ́ ló sọ ṣùgbọ́n alkalamu ló ṣùjú ọ̀rọ̀ ó ma ń ní ibi tó ma ń lù sí tó bá ti ìtìláàfù ulama rahma ibi tó máa ń lò sí ni wípé ṣe ẹ̀mọ̀ pé tó báyé pé bá a ti gbọ́tọ̀ sí ká gbọ́tọ̀ sí ìrànlọ́wọ́ ló sì jẹ́ fún wa láti èwo ló jẹ́ wọn yóò tún ran ọ̀pọ̀lọ̀ wa lọ́wọ́ rahma nítorí báwọn olùlàmọ́ tí wọ́n ń sọ yẹ wọn èyí táwọn oníṣẹ́ ẹ̀rọ àlàsọ̀rí ni mìfàd kan ní ìsìláàfù olùlàmọ́ rahma àwọn àfáà kan wọ́n ní ẹ̀yìn kí àwọn kádẹ̀ ni yóò san eh, rámọ̀ ara wọn ìṣe ìṣìláàmù yẹn náà sọ pé àwọn apá kan ní àwọn yàpọ̀ ẹnu pé tó bìrì máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ eh, ó lè gbà wẹ̀ kò sí tó ní kó mọ́ gbà wẹ̀ àwọn kádẹ̀ ní kó gbà wẹ̀ èyí ìṣe ìṣìláàmù torí pé kì í ṣe àwọn òpin ìṣìláàmù òpin láyọ̀ òjàdà láyọ̀ òjàdà ìṣìláàmù àmà eh, láyọ̀ òjàdà pé àwọn aláìmọ̀kan àwọn òpè wọ́n yàpọ̀ ẹnu kí náà yàpọ̀ ẹnu kí náà mọ̀tọ́ yàpọ̀ ẹnu ṣùgbọ́n àwọn olùmọ̀ dáàtì mọ̀ wípé wọ́n èé sọ̀rọ̀ ìfẹ́ ẹnu ẹ̀rí tí kó wá ní lọ́wọ́ náà ni wọ́n fi ń gbé ọ̀rọ̀ wọn jáde làwọn afáàmù ìṣẹ̀láàfù wa